díà wọ́n ti gbé ẹni mẹ́sìn wọn fún ọ̀bù àìsà títí dòní. wọ́n fi àìsà ó ṣe zina. wọ́n ti ní àwọn ìyàwó ànábì wọn ò sínú ara alẹ́ ànábì. إنما يريد الله أن يطهركم أهل البيت يطهركم أهل البيت أهل البيت نكون يا النبي به kò sí sí àwọn ànábì ń bẹ wọn ní aliyu àti hasan àti hussein nìkan ni kálá àwọn ìyàwó ànábì sọlọ àtúnlọ wọn bẹnu ahli bayti nàbí sọlọ lọ́wọ́ àlejò ọ̀sẹ̀lẹ̀. so nítorí ti eléyìí báyìí àlọ́ sọlọ lọ́wọ́ àlejò ọ̀sẹ̀lẹ̀ ilé àyíṣà ni wọ́n kú sí ilé àyíṣà ni wọ́n kú sí nígbà tí ànábì sọlọ àtúnlọ mi ń sàárẹ̀ wọ́n máa ń gbé ànábì láti ilé obìnrin kan náà àwọn ìyàwó rẹ̀ lónìí wọ́n gbé lọ sílẹ̀ lómìn lọ́la wọ́n gbé lọ sílẹ̀ lómìn lọ́túnla tó ń ti bá nàbí ṣe ń sàárẹ̀ tó ànábì ò ṣe ìdọ́gba láàrin àwọn ìyàwó rẹ̀ tó ń ti kú ni subhanallah ilé ìtumọ̀ sí pé àpèjúwe ńlá fún ẹ̀kọ́ ńlá tí ànábì kọ́ wa ara ànábì náà láti rí gbogbo ohun tí ń sọ fún wa pé ká ṣe òun náà lè kẹ́ wò ó ní ẹni níyàwó méjì kẹ́ ẹ fi sọ́dọ̀ kan jù kan lọ àyàfi kẹ́ ẹ wájú ọ̀gbìndẹ̀ àlùkìyàmà lẹ́ni tẹ́ gbẹ̀yìn kan dagun. ànábì sallallahu alaihi wasallam tó ti fẹ́ ń ta rẹ̀ kú ànábì òkè torí rẹ̀ wọ́n ti sọ̀rọ̀ báwọn síbi kan. wọ́n sì gbé ànábì nù lónìí wọ́n gbé lọ síbi ọ̀la ìbẹ̀rù lọ́túnla ìbẹ̀rù sànàlá. títí ànábì sallallahu alaihi wasallam tó wá tọrọ lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ gbígbé à ń gbé níkà ń gbé níkà yìí gbogbo wọn làwọn yọ̀ǹda fún gbọ́ ànábì sí tó wù ànábì àwọn yọ̀ǹda ọmọ ò lè gbá ànábì alẹ́ àwọn ọmọ sọlá àdìsùn. subhanallah ẹlòmíì mentality rẹ wà very very low ó lérò pé a ma ní oníyàwó méjì òun sun bí òun sun bí ọmọ bá gun wọn sí náà ní kíní bẹ́ẹ̀ ó ní bùkátà fún mi kí wọn á fẹ́ sìn ṣùgbọ́n ó níyàwó méjì ó sún bíi lónìí ó sún bíi lónìí ọwọ́ pé ẹ ríra yín ẹjọ́ ń dúró nípa àgbésí ayé ti ń dọ̀ láàmú ti ń dọ̀ láàmú ẹjọ́ ń dámọ̀ràn orí ọ̀wọ́ náà rí ṣé lóyún ìbàlẹ̀ ọkàn gbèsè ìbàlẹ̀ ọkàn ọlọ́kọ àbọ̀ ọlọ́kọ oníyàwó àbọ̀ oníyàwó òun la lọ́kọ bí aláìlọ́kọ wọn àbá ń dán rẹ̀ kalẹ̀ gbogbo àwọn ìyàwó yẹn fẹnu wọn fẹnu kò lórí pé wọn gbé anabi síbi tó bá fẹ́ anabi sì mú lé Aisha radiyallahu anha lẹ́yìn bẹ́ẹ̀ náà sábàbí tí wọn fi ń sọ pé anabi fẹ́ràn Aisha anabi sì sọ fún fẹ́ràn Aisha ọba sọ dẹsẹ nítorí pé ntọ́ wà nù ọkàn nìyẹn wò lágbára lórí ntọ́ wà nù ọkàn rẹ̀ anabi wa sallallahu alaihi wasallam ìdá Aisha yìí ni wọ́n kú sí i ibẹ̀ ni wọ́n sì sin wọ́n sí. mo sì sàdédé tí anabi sallallahu alaihi wasallam síbẹ̀ tí ìbá ṣe àsọtẹ́lẹ̀ anabi sallallahu alaihi wasallam pé gbogbo anabi Ọlọ́run ibi tí wọ́n bá kú sí ibẹ̀ náà ni wọ́n ń sin wọ́n sí. ma qubida nabiyyun qattu illa wa dufina haythu qubida kan ò kú rí àfikọ́jẹ́ pé ibi tó kú sí náà wọ́n sìn sí ibi tó kú sínú àwọn òsìn sí torí àwọn ti sin anábì sallallahu alaihi wasallam sílẹ̀ tani ìyá ńlá wa Aisha radiyallahu anha ẹnìkan náà wá kú ní tí wọn á ní kó sùn sílé òun fẹ́ẹ́ fi jọ anábì àwọn àgbẹ̀ tọ̀ kó lè bá fi jọ anábì wọn ò dé anábì wọ́n sì máa kókò sí anábì mi máa lẹ́yìn anábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ti wá fẹ́ fi jọ anábì àwọn anábì wọn sọ pé tí wọ́n bá kú ibi tí wọ́n bá kú sí wọn ó sin wọn sí ìwé títà ànábì bó wọn ti wá sí wọn sílé kíkún ni. torí di eléyìí títà ànábì sallallahu alaihi wasallam kú sí yẹn ibẹ̀ náà wọ́n ti sè. tí bá wọ àdìsí títà ànábì bá kú ni kún sí sí ẹ̀yìn ti mọ̀ pọ́ lọ́wọ́ bò ní kan ànábì rẹ̀ kan lábùkù ọlọ́run ní kan rẹ̀ kan lábùkù ọ̀pọ̀ Mirza Ghulam al nígbà tó lọ́wọ́ bá gbẹ̀mí rẹ̀ lé ìgbẹ́ lọ́gbà sí. wọ́n bá wá sin ànábì sílé ìgbẹ́ o ànábì òkúrọ̀ yẹn sẹ́mi kó ṣe rẹ́gí pẹ̀lú tó pera rẹ̀ ànábì òkúrọ̀ wọ́n sin sílé ìgbẹ́. ibi tẹ́ ẹ sin tí ọjà ẹ̀rì sí kúlódodo ni àbí ẹ̀ sọ kéjì abókùrọ̀ náà. Aisha radiyallahu anha. wọ́n kú sí Madina ní ọdún kẹtàdín ní ọgbà lẹ́yìn hijira anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti sọ oríṣiríṣi ọ̀rọ̀ mi lókìá ni wọ́n sin Aisha radiyallahu anha sí Abu Huraira àwọn ni wọ́n síwájú kírun sí Aisha lára ń jọ Aisha kú radiyallahu anha. Aisha ni àwọn máa ń fọ. àbánabi ọ̀sọ̀lọ́lá àṣẹlẹ̀ wọ́n máa ń fọmọ ní ìkúrò lára aṣọ wọn. bóòlù àìsà ṣe mọ̀ ma ń fọ̀ orí ànábì wọ́n rí kánábì ń fọmọ ní wọn ò sì bá ànábì fọ̀ ọ̀dà abẹ́ abẹ́ kéèsì wọ́n yìí máa fọ̀ mọ̀ ní ìkúrò lára aṣọ wọn. lẹ́yìn náà wọ́n wá jáde lọ kírun èmi sì máa ń wo nípa omi tí wọ́n fi fọyín tí ò sì gbẹ bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ là nàbì sallallahu alaihi wasallam ìní wọ́n máa lọ sí ibi tí wọ́n ti kírun. Aisha wọn lànàbì máa fọ àkókèsùn nìkan níyàwó ànàbì nítorí kálukú rí ní sọ nítorí òun rí lọ́wọ́ gbàdúrà ànàbì bá fi bẹ lọ́dọ̀ rẹ̀ ní sọ wípé anabi sallallahu alaihi wasallam wọn jẹ́ ni tí máa fọmọ ní ìtọba yí wọn lásọ kúrò lára sọ wọn sì máa lọ kírun wọn sọyún láì jẹ́ pé omi yẹn ti gbẹ èmi sì máa wo omi tí wọn fi fọ lára sọ ni láì jẹ́ pé ó ti gbẹ ẹ̀kọ́ ń bẹ ń dé ìpè ọkọ lè fọṣọ rẹ̀ nígbà tí ìyàwó rẹ̀ ń wò ó sì burú ń bẹ islamically. aláìlẹ́kọ̀ọ́ orin mi fi níkún àṣà ni ṣùgbọ́n islamically kò sí tó burú bẹ́ẹ̀ lódodo kò fún wa pé ìdíwọ́ kan bẹ fún un ìdíwọ́ kan wọn gbọ́dọ̀ kó wọn bá fọ ṣùgbọ́n wọn máa tara ànábì sallallahu alaihi wasallam àti bó ti fi sólé rẹ̀ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wa tá à ń lè kò sí ẹ̀ ń bẹ̀ ìyàwó ń wọ ọ̀ràn ń fọṣọ ìyàwó ń wọ ọ̀ràn lọ́ṣọ. ìyàwó wọ ọ̀ràn òǹrùkà gbogbo nǹkan yẹn ó túmọ̀ sí pé gẹ́gẹ́ bá ti sọ fún wa nínú títí ti wọlé wọn iṣẹ́ wọn wọn ti ara tẹ̀lé nu lódodo a obìnrin lé púpọ̀ o kọ́kọ́ rẹ̀ kankan bá ọ lọ́pàá lé púpọ̀ o a pé ọ̀ràn nítorí pé léyìí ó jẹ kó nígbà àlàáfíà ó sì jẹ kí ìfẹ́ kó pọ̀ láàrin àtọkọ rẹ tí ọba bá ṣe kọsẹlọ kò sì ṣe ọkọ rẹ bákan náà ó tún fi ń hàn wá wọn nàbí sallallahu alaihi wasallam ti tó onítẹríba tó gbọ́ ẹ̀yin gbogbo nǹkan pẹ́ káàfà tó ń jáde lára wọn kì í pè lẹ́gbìn torí kí ni tọ́lọ́mọ bá ti sóore fún ìbùkún lànàbì sallallahu alaihi wasallam. ìyá àgbàlérò ń bí ni pé àfọ́símọ̀ ní yìí yẹn lánàbì ọba tẹ kékeré ọ̀pọ̀ náà àwọn ìyàwó wọn bá wọn fọ́ ànábì lè mú wa pé ẹnìkan wá pé wọ́n wá fọ́sọ yìí sẹ́yìn bá fọ́ọ́rù rẹ̀ sẹ́yìn lọ sọ níta pé mọ̀ ń fọmọ ní ìlà ànábì ẹ̀ tiẹ̀ rírọ̀ ẹ̀gbin tó ń lọ mi ẹ̀ sọ bẹ́ẹ̀ àbínú yóò tún máa dùn inú yóò ní a ah, mo ọlọ́run ti ẹ̀sẹ̀ mi kan nínú ẹni tó fọṣọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ìtẹríba tó dópin ń bẹ fún anabi wa yìí sallallahu alayhi wa sallam wọn ti torí pé àwọn anabi ọlọ́run wọn ti torí pé àwọn ọlọ́run ọba fi mànà yìí rán wọn a máa lu àwọn ọmọlẹ́yìn wọn nílò táyà mọ́tò yálà anabi wọn a máa dá sí ara wọn láti sallallahu alayhi wa sallam. ìtẹ́rí bá ń tún bẹ̀ nínú àdìsí lọ́nà míì kí ànábì sallallahu alaihi pín in sí ẹnìkan tó pé di wàhálà alẹ́ ayé yìí márùn ọ sọ gbogbo ń rọrùn di wàhálà fúnra ara rẹ̀ káwá pé ẹ fọ náà nìsín kò tí ì gbẹ àti lọ ìgbà tó bá gbẹ ẹ rẹ̀ wọ́n mọ̀ máa wò wá ẹni ojú rẹ̀ ni ò tí ì yẹn ni kíkà kó mójútó aṣọ rẹ̀ níbi tó ti kí ni níbi tó ti ya subhanallah akramakumullah àlẹyìn jẹlẹ kú kásìyìn lásán lẹ wá wọ sí àtọmù lẹ fífọ ibẹ̀ wá sì gbẹ wọn àpèrùn ṣé kíní kan máa ṣe yín lọ́kàn láti lọ mọ́ṣáláṣí tó bá hàn kíní kan máa ṣe yín lọ́kàn láti lọ mọ́ṣáláṣí àwọn èèyàn sì máa wò yàn fa àbí òní ṣe yín tí o bá ní tiẹ̀ dúpẹ́ fọlọ́ ọmọ tí o bá ṣe yín wàhálà ń bẹ nu ọkàn yín kí lọ kọ pẹ̀lú kó wọ ọmọ náà. ẹ máa gbé èèyàn láyé tó yẹ kó wà lọ́pítà àwọn èèyàn ní fèsì aago wọn ní wò fún yín gbádùn. lásán aago àwọn èèyàn lọ fi sílé ayé ò ní gbádùn torí wọn ò ní jọ gbádùn. ẹni tó bá lóore rí ọ kó sọ pé wò so stamp yẹn ọba àjẹ gbàgàdàgbàgàdà láyà rẹ ọba àti ẹ̀yìn rẹ ọba àti ẹgbẹ́ rẹ ìnáró wọn ní dọwọ ní kílọpù ẹnìkan pẹ̀lú ẹnìkan. sobẹ́lì anábà Muhammad sallallahu alaihi wasallam ọ̀nà ọgbà mẹ́sàlásì lọ bẹ́ẹ̀ lọ́yẹ̀ kánú ní simplicity inú gbèsè ayé láti má rìn dọ̀tí má jọ bùn. tọ́ hadith ká wá wí yìí o ó ti ṣe wáyìí ìní akọ́kàn nínú àwọn olùmọ̀ wa fi sẹ́rí wípé ajẹ́pẹ̀gbin ni màní. kàánà nàbí sallallahu alayhi wa sallam yaghsilul màní kọ́kàlà síbi eléyìí. yaghsil alùgùsùlù yastalzimu najata. a máa fọ fífọ̀ túmọ̀ sí pé tí wọ́n fọ̀ ńkọ́. إذ إنه لو لم يكن نجسا لما غسل torí tí o bá jẹ́gun ò ní fọ̀ wọn nífọ̀. أرأيت لو كان لعابا وقع على ثوبك أكنت غاسلا تتبع كان سيولاتو تتنو ثلاث ضفو تتن ضفو تتكني ntí wàá ti mú ẹ tó fi fọmọ ẹ níyì àwọn apá kan nínú àwọn olùmọ̀ wa sọ pé kíni ẹ̀gbin ni màlí ìjọba pé lẹ́gbin ó fi gbogbo ara jọ̀tọ̀ ó fi gbogbo ara jọ̀gbẹ́ ọjọ́ màdí ọjọ́ wádì àjẹkọ gbogbo àwọn eléyàn tó bá ti kán sí yẹn lásán kí láti àpọ̀ tẹ̀bẹ́ wá béèrè pé kílẹ̀ rí wá sẹ́yìn ọ̀gbìn sì ta kà ni kíkọ́ ànábì wa sallallahu alaihi wasallam yaghsilul mani wọ́n máa fọ mani. ní àwọn àti sọ bẹ́ẹ̀ àwọn ni Imam Abu Hanifa àti imaamu malik rahimahullah àti imaamu ahmed nínú riwaya kan èèyàn mẹ́ta àwọn míì tí wọ́n sọ kan náà àwọn tó ní madahibul arba àní abu hanifa àní imaamu malik àtúní imaamu ahmed nínú riwaya kan àwọn pẹ̀lú àwọn ilé nínú fiqh ní jumhur àwọn tó kọ́ jù wọ́n ti sọ imaamu shafi'i àti imaamu ahmad ní ọ̀rọ̀ kan àwọn ní fífọ̀ tí wọ́n fọ̀ màní yìí òye sì ń kankan ló mú wọn fọ̀ tí ìbá ti pẹ́ gbìn tó jẹ́ ó wá fi gbogbo ara jọ tọ̀ ó fi gbogbo ara jọ gbẹ́. wọ́n nítorí pé gbogbo ẹ̀ wọ́n máa lọ dúró níbi kan lára ni wọ́n á jáde. màtúnṣe kó fara jọ̀tọ̀ yóò dúró síbi kan yóò tú jáde gbogbo ara jọ̀gbẹ́ yóò dúró síbi kan yóò tú jáde gbogbo ara jọ̀mẹ́dì yóò dúró síbi kan yóò tú jáde kadhalikal mani òun náà dúró sí ààyè rẹ̀ ńgbọ̀ bá yá yóò tú jáde fàkàdàlì ajẹ́pẹ́ ní láti fáwọn eléyìí náà láti fóun náà bí ó mú wọn fọ́ọ̀yùn ajẹ́pẹ́ tí lòun náà ẹ̀gbìn ni lẹ́yìn náà téèyàn bá jẹun sẹ́mà ní yọ jáde lára rẹ̀ téèyàn bá jẹun sẹ́mà ní yọ jáde lára rẹ̀ ẹ́ ìsáàkù tó ṣeéṣe ọ̀dà téèyàn bá jẹun sí ọ̀tọ̀ tó súnmọ́ nù ìyẹn jẹun tó ń tọ̀ mẹ́jẹun fóṣù kankan tọ̀ wò ìyẹn jẹun tó yọ yàgbẹ́ ẹ̀hẹ́n àwọn látara jẹun gbogbo ẹ ti wá tó bá sì taara oúnjẹ jáde tó jáde gba náà bẹ́ẹ̀ ẹ̀gbin náà ni. tó àwọn ọ̀rọ̀ nù. wọ́n ní lẹ́yìn náà kí lẹ́yìn máa ṣe lẹ́yìn tí màá ní ìbá jáde lára lẹ́yìn máa wẹ̀ ní ìdílé wẹ̀. wọ́n ní gbogbo níta àti torí rẹ̀ wẹ̀ wọ́n ní òsè ní jẹ́gbin. níta àti torí àwọn onípa sábà lásán bá wọ́n ní pẹ̀ wọ́n ní òsè ní jẹ́gbin. lẹ́yìn akara akramakumullah ibi títí ń gbàjáde lọ́gbàjáde ẹ wá wí nǹkan ma kí máa gbàbí tọ́mọ tọ́mọ. lọ́wọ́ tó àwọn ni kò sí. tán ṣùgbọ́n tún tẹ̀síwájú sọ Aisha لقد كنت أفركه من ثوب رسول الله صلى الله عليه وسلم فركا ومن سيكول رسول النبي صلى الله عليه وسلم نسيسي ọmọ bá ṣe méjì ló tún fi sọ pé arkan ní títí nígbà wọn sí ẹ bá wà ní tútù àti láti gbẹ. nínú ẹgbàá wọ̀rọ̀ míì anábì sallallahu alaihi wasallam máa ti kí ọ̀run lẹ́yìn ìgbà tí wọ́n bá ti yọ bẹ́ẹ̀. Aisha radiyallahu anha nínú ẹgbàá wọ̀rọ̀ míì ó ní laqad kuntu ahukkuhu mo máa ń ha yabisan bi dhufri lẹ́yìn tó ti ká pẹ̀lú ìkànnà mi mi ń sẹ́wọ́ bẹ́ẹ̀ kúrò lára sàn nàbì wa Muhammad sallallahu alaihi tán gbogbo àwọn eléyìí báyìí wọ́n fi hàn wá pípé adékè màníyì kìí ṣẹ̀gbìn pípé màníyì kìí ṣẹ̀gbìn nítorí pé ní tó jẹ́ pé híhá kúrò pẹ̀lú èékánná lásán ti tó láti fọ́ ma ó túmọ̀ sí kìí ṣẹ̀gbìn. akramakumullah kíkọ́ bá gbẹ tábà lè rí há kúrò lára sọ tó tó tó tó tó ń kírun kòtó ẹnìkan sọ pé no ìtọ̀ tó mú àyàn àpèjúwe yẹn ò sí dídé because ìtọ̀ lè gbẹ́ débi pa lè ha lọ́dà ìgbẹ́ ìgbẹ́ bá gbẹ má sọ láà ẹ̀wọ̀n pa lè ha sí ha rẹ̀ ọ̀pọ̀ sọ tọ́ àti pé tó bá fẹ́ gbin mọ̀ níyì náà gbígbẹ rẹ̀ àwa ha kò lára kò lè sọ ọ́ sọ́dí tó mọ̀ láì jẹ́ pé a fọ́ sọ eléyìí túmọ̀ sí pé màní yìí ń kọ́ kìí sẹ̀gbìn torí ẹ̀ ló ṣe wá nínú ẹgbàáwọ̀ ọ̀rọ̀ kan nígbà bíi anabi Muhammad sallallahu alayhi wa sallam béèrè nígbà màní tó bá kàn yẹn lásọ qala innama huwa bi manzilati al-makhat wal-busaq wọ́n ní àpèjúwe màní ó dàbí àpèjúwe ikùn àti tọ́ ni ikùn ẹ ti mọ̀ pé kí wọn bá ti gbẹ tí wọn fẹ́ fọkùn sí hankachifu wọn bọ́ọ̀lù yàn láyà tí wọn bá ti gbẹ tí nínú lásán yóò tẹ̀yìn lọ́rùn wọn bá nù sẹ́mi ọ̀kẹ́ tó ń wó mi ẹ ti máa fi fọ́ torí kọ́ mọ̀ máa wọ́n sọ wọn mọ̀ kó yín rira wọ́n tó bá ti gbẹ mọ́ yín láyà ó sì hàn pé kún ni yàn kí tẹ́ bá ti wá kú ọ̀tàn nù sẹ́tùn fomi sí náà yàn kí gbà náà lẹ́ fọ́ fìtì ẹ̀ sòtú bá ti gbẹ ẹ̀ ha. tí bá ti gẹ ẹ fomi fọ. orídìí eléyìí àwọn apá kan nínú àwọn olùmọ àwọn fi eléyìí awọn gẹ́gẹ́ àwọn Shafi'iyya àti imaamu Ahmed rahimahullah nínú riwaya kan àwọn sọ yìí pé mẹ́niyìí ńkọ́ kìí ṣẹ̀gbìn. àwọn onímọ̀ ní ìṣẹ̀gbìn nítorí pé ha kúrò lẹ́yìn ìgbà tó ti gbẹ ó túmọ̀ sí pé kì í ṣẹ̀gbìn gẹ́gẹ́ bí ìgbẹ́ tí ìgbẹ́ bá gbẹ tá a bá ha kúrò ọ̀fọ̀ aṣọ ọ̀fọ̀mọ́ àti àfọ̀nù torí ẹ̀ tó ń ṣẹ̀gbìn mà níyì náà ni wọn bá ní látúnfọ̀nù. ṣùgbọ́n àwọn olùmọ̀ta lákọ̀ọ́kọ́ táwọn sọ yìí pé mà níyì ń kọ́ ẹ̀gbin ni wọ́n ní ìtumọ̀ àdìsí Àìṣà radiyallahu anha tí wọ́n ní mọ̀ máa ń fi kaná ha kúrò lára sọ nǹkan kan tún bẹ́ẹ̀ tí wọ́n máa ń ṣe wọn ọ̀ṣọ́ ni àmọ́ ti yé pé táwọn bá há kú òtán o àwọn tún máa fomi fọ̀ táwọn náà dìísìn kò sí mbẹ àwọn sọ pé al-aslu al-adam ètò jẹ́pìlẹ̀ ni pé kún efomi fọ̀ wọ́n mi dá adálẹ̀ kẹ́ mọ̀ dìde nítorí bá ní bẹ́ẹ̀ oníkọ́ mẹ́rin wa tàbí òye wa rìwáyà kínní rìwáyà kejì rìwáyà kẹta wọn ò bẹ́ẹ̀ èyí wá pé ẹ ó yé wa àpò yá wa oríṣi eléyìí wọn á ti fọwọ́ ha láì já ń tọ́ka tún ó fi sọ pé wọ́n máa ń ha kú lẹ́yìn ìgbà tó ti jẹ anábì oṣù tún fi lọ kírun wọn sọ pé wọ́n máa ń ha kú nítorí wọn àfọ̀ orí ti fífọ̀ ọ̀tọ̀ wọn làwọn máa ń wo ipa omi lára sọ ṣùgbọ́n wọn àtọ́ kan yí ha wọn sọ pé wọ́n tún máa dá mi sí dá mi sí kínì lẹ́yìn náà yí ha yun tí àìsàn ọba ha kú lára sọ tí anábì ò ìtumọ̀ jù ní ká ànábì òfin lọ́kùnrin torí ànábì ọ̀bẹ kúrò kó yé yín torí pé kò sínú àwọn àdìsí yẹn báyìí sá sọ pé ànábì máa bẹ̀ mí pé kí n ha mà ní ikú lára sọ ohun tó bá gbẹ torí ẹ̀ ló ṣe jẹ́ pé tí màá ní ìyá ń bẹ lára sọ rẹ ọgbẹ kò gbẹ lórí ọ̀rọ̀ àwọn tó pé kìí ṣẹ̀gbin ó lè fi kírun torí pé kìí ṣẹ̀gbin gbàtọ̀ gbẹ bó ló ti fẹ́ jẹ́gbin gbà tí ó ti gbẹ ó yé wa ìyẹn gbà tí wọ́n sọ pé kìí sẹ̀gbìn ọgbẹ́ kọ̀gbẹ́ o lè fi kírun làákín lọ́ra kọ́mọ́jọ pé màdí yìí ti rò kọ́ mọ́. tẹ̀wọ́n mọ̀ ní ìlànà sọ nísìn màdí yìí sì súnmọ́ màní yìí wọ́n jọ máa ń rìn ni. tí màdí yìí bá ti rò kọ́ mọ́ kí ni ó mú ọmọ. liyatoma inna kọlubuka fagsil ọkàn rẹ lè bá a balẹ̀ kọ́ mo rò kó yé ọmọ bàjẹ́ pé màzí ti rò kàn mọ́ mani àmọ́ tó bá dọ̀ lójú hundred percent kí ló mani ìlélẹ̀ ìgbẹ́ kọ̀ọ̀fẹ́ ìnáhàn alukọ́lẹ̀ àkọ́r lórí ọ̀rọ̀ kejì tó sọ pé ntọ́ mani á fi kírun àbá ni fi kírun láti máa ṣe èméjì pé mo fi mani kírun mo fi mani kírun má ṣe èméjì kankan lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀kejì yìí báyìí. wọ́n ní àwọn ẹni tó sọ pé ọmọ kìí ṣẹ̀gbin àwọn fi àdìsí Àìṣà ọlọ́wọ́n bá kóyọ́ ni wọ́n fi sẹ̀rí àdìsí kọ́ àdìsí kọ́ àwọn máa há kúrò ara sọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ilé ti tó lẹ́rì nítorí mú yín mọ̀ pé ó ti tó lẹ́rì ni kékeré ìwò sí gbẹ́ ẹ ti mọ̀ pé gbẹgbẹ ọgbẹ́ ìfipá wá kíni sí ọgbà omi sí káfí fọ́ dáadáa tó bá ti kẹ́gbẹ́ mọ́ni mọ́ni ọgbẹ́ ọgbẹ́ àti ní nǹkan kan ti pẹ̀lú ẹ̀ ọgbọ́dọ̀ fọ́ọ̀nù náà ni tòṣùmọ́ wà ń sọ kí wọ́n gbé àwọn máa ń fọwọ́ ha kó o túmọ̀ sí pé ńgbà tí o ti gbẹ náà ńkọ́ kìí ṣẹ̀gbìn ọ̀dà kí wọ́n lè fẹ́ sọ ńgbà tẹ́ni kìí ṣẹ̀gbìn ẹ̀yin ṣàfihàríyà tẹ́ni kìí ṣẹ̀gbìn kí wọ́n á ní túmọ̀ ike ànábì máa ń fọ́nù kúrò lára aṣọ rẹ̀ ńgbà tí o ti gbẹ. wọ́n lé lẹ́yìn ànábì kan fọ́nù ní fọ́nù ipe súnà ní kìí sọ̀ràn ní fọ́nù ipe súnà ní kìí lẹ́yìn náà fífi kọ́nà òtúmọ̀ sí pẹ́gbìn nìkan lóye sẹ́ńtì àwọn ti ń sọ pé à fífọ́nù ẹ̀rí pé ẹ̀gbin ni àwọn lè sọ́lá kìí sí gbogbo ń taba fọ́ọ̀nù náà lẹ́gbin à kìí sí gbogbo ń taba fọ́ọ̀nù náà lẹ́gbin wọ́n ló lè jẹ́ pé wọ́n fọ́ nítorí pé wọ́n fẹ́ wọ́n fẹ́ tìmá tuntun ṣèṣe torí pé wọ́n fẹ́ ṣe ìmára wọ́n fẹ́ tìmá tuntun wọ́n fẹ́ tìmá tuntun àṣà ìmára ńkọ́ ẹ̀sìn ni wọ́n fẹ́ gbé dọ̀tí kúrò lára alápèjúwe rẹ̀ ní kíkún kẹlẹ̀bẹ̀ àkàràmọ̀kún lọ kẹlẹ̀bẹ̀ bá bẹ lára sọ èèyàn wọn àti yóò fi ṣe tí ní lọ́rùn yóò wá gbé jáde bọ́ síwájú àwọn èèyàn kẹsàn-án láàmú alaikum hr so alápèjúwe rẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ náà tí mà ní tí mà ní lára sọ rẹ wàá gbé wàá máa ṣe báyìí wájú àwọn èèyàn ẹ̀ rí ọlọ́mọdé pọlọwọ́ dàrú. wọ́n ń bẹ́nu ìmọ́tótó ńlọ́fà ni wọ́n fi fọ́ nù. tó o bó lẹsẹ amẹyin sì wá sọ pé dàbí ó dàbí wọn ni ah eléyìí àpèjúwe tí ọ̀dà ni. torí pé ìyá àtìlẹ́ǹsì yẹn àti ní nọ́ọ̀sì aládé tó ni mọ́ máa ha kú lára sọ anabi sallallahu alaihi wasallam ìgbà ti gba anabi sì máa fi ń kírun lọ́rọ̀ àyíṣà nù sí anabi sallallahu alaihi ọ̀rọ̀ Aisha náà bá dìtà nàbí àdìtà nàbí nìyẹn ní wọ́n pè ní lawu hukmu rafa ìdájọ́ rẹ̀ ní kánàbí lọ sọ̀rọ̀ kánàbí máa sí tí kánàbí ọba máa sí nǹkan kò tẹ́lẹ̀ mbẹ́. tọ́ àdìtà nàbí sallallahu alaihi wasallam sọ pé kí wọ́n gbẹ tẹ́ bá ti fi kánà ha ó ti tó ó sì àdìtì nù wọ́n gbẹ tẹ́ bá ti fi kánà ha ó ti tó ẹ̀yin wọ́n sọ pé nóò ah, agbọ́dọ̀ fi ti àpèjúwe bí ìtọ̀ bí ìgbẹ́ ni o àbí tí sísọ bí ìtọ̀ láti kékeré ha nígbà tó ti tó ti tó ẹ̀yin wá mú kíyàsù wá á sọ pé kíyàsù yẹn fásidù ẹ̀tìbàr á pè ní kíni fásidù ẹ̀tìbàr kíyàsù kan ní sísọ pé kò lẹ́tọ̀ọ́ káti ẹ̀ wówó kíyàsù fásidù kò lẹ́tọ̀ọ́ káti ẹ̀ wówó ó ń bẹ nínú ìyá àkíyàsù fásidà lè má dá lima àtàrọ́hùn mi kọ́ọ̀dì ìfẹsẹ̀dì ìtìbọ̀r nítorí pé nǹkan kan kọlu nínú tí ma bá kìyàsí jẹ́ pé ní fasadul ìtìbọ̀r ipe ojú wo gan tiẹ̀ tọ́ ni nítorí pé bóòlù anábì sílẹ̀ sọ̀rọ̀ bí wọ́n akọ́kọ́ lọ tiẹ̀ náà tún di iná ìgbẹ́lọ́ ẹ̀ká fi wé ìtọ̀lọ́ ẹ̀ká fi wé wọ́n sọ pé tó bá gbé kọ́ ha dànù wọ́n á sọ pé ìgbẹ́lọ́ ẹ̀ká fi wé ìmáàmù Abu Hanifa pé ẹ̀rí sọkúsọ ń sọ mo rò yé ẹ̀hẹ́n tó káwọn àwọn gbà táwọn náà gbọ́ yé táwọn náà fẹ́ dáàbò bo ni kí á torí pé fi ilẹ̀kùn ilé ilẹ̀ pé kọ́ máa ha yá jẹ́ máa hmm? àwọn wò pé ni so ṣùgbọ́n ẹlòmíì òun náà àwọn torí pé àwọn àgbàlagbà àwọn pé ẹ bàbá wa ti sọ̀rọ̀ ẹ àwa náà kò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ kò sáfojú di èyí tí àwọn là ń bá wí lórí wọn àtẹsẹ̀ ńkọ́ là ń bá wí àlọ́rọ̀ tí wọ́n sọ jáde là ń tírì ọ̀rọ̀ tí wọ́n sì sọ jáde ẹ̀sìn ọlọ́run là ń tún la fẹ́ gbé òfin rẹ̀ yọ kìí sì ṣe nǹkan tó jẹ́ pé lé àwọn ẹnìkan lásán lọ́wọ́ kò sí lé àwọn míì lẹ́yìn náà àgbọ́yé ọlọ́run bá fún wa jura wa lọ ilé yóò ṣàlàyé tiẹ̀ ilé náà ṣàlàyé tiẹ̀ ẹ̀ tó báyìí pé wọ́n lè jókòó fi kùn lukùn ni ó ti fẹ́ fi tó gbọ́yé lẹ̀ nítorí àgbọ́yé ti léyìí so ṣùgbọ́n ẹ má gbàgbé pé gbàtẹ́lẹ̀ sẹ̀mí ètò gbàtẹ́lẹ̀ sẹ̀mí àbẹ́lẹ̀ yìí ti ń sẹ̀mí tẹ́lẹ̀ náà ti ń sẹ̀mí ẹ̀yìn sì ń kẹ́kọ̀ọ́ lọ́lọ́dọ̀ eléyìí ni ẹbí ṣọ́ọ̀bì àti Imam Malik so ìgbà tí ó náà ti dìgbà ìgbà tí màá jiná lórí ẹ̀ ntọ́lọ̀ mú di lára rẹ̀ ọ̀pọ̀ so ní ti di eléyìí báyìí eléyìí wọ́n pè ní fàdúl i'tibar ká sọ pé ẹ̀yìn ìdáwò níbẹ̀ yẹn oníkíni lásọ pé níta wo mẹ́rin ni kíkà fi wé gbè ká fi wé tọ̀ ọ̀tọ̀ nítorí sì ti sọ fún akéwà gbẹ́ ńkọ́ àfọwọ́ ha dànù. torí ẹ̀ láti sọ pé la qiyasa ma'a an-nass la qiyasa ma'a an àyíṣà kàwé nígbà tí ìgbà wà kàwé kìíní. la ijtihada ma'a an nígbà tí ìgbà wà ìyànjú kìíní kí ni a fẹ́ ẹ̀ sí. iná láti sọ pé idha wujida al-ma' fala hajata ila at-tayammum omi ń bẹ tí wọ́n fẹ́ máa ti pè màmá sí èyí sì ti pọ̀ nta rẹ̀ omi sì ń bẹ lárọ̀ọ́wọ́tò rẹ̀ tí wọ́n fẹ́ ti pè màmá sí. orídìí eléyìí wọ́n ti ṣe hàdà màá nà. àwọn àpáàlà kọ̀ọ̀kan ìpín ẹ̀ tọ̀ ẹ̀ ìhà kú oyún agbáwọ̀yí tó bá gbẹ agbáwọlé kíkà hà kú àmọ́ màní ìtànẹ́bì nìkan. torí wọn nẹ́bì ọ̀yàtọ̀ <laughs> so ibi ẹ sọ pé alaslu adamu takhsis òfin ni pé kò sí specialization kẹfẹ́ nìkan nígbà specialize anabi a tuba mani jacal khususi ya elzamu deli ẹni tó bá lélẹ̀ tí anabi ni kìí ṣe tẹ̀lé nìkan mẹ́rin wa mani mani ń kò bá jẹ́ ti anabi kò bá jẹ́ tẹ̀ntẹ́ ti ṣe tànàbì kò bá ti gbẹ hako. ó yé torí pé Ibn Rushd wọ́n ní lọ́pọ̀lọpọ̀ gbà a fòkà wà bá ti ń sọrú ọ̀rọ̀ yẹn pé ah, ẹ ajẹ́pẹ́tẹ́ ànábì nìkan ni wọn rí tí o bá ti sẹ́rí mọ́ ẹ jẹ àdá bẹ̀ pé ànábì nù àmọ́ àwọn èèyàn yóò pa àní fi ha kú lára sọ anabi sallallahu alaihi wasallam ó sì ti kọjá pé lẹ́yìn ìbálòpọ̀ ni lẹ́yìn ìbálòpọ̀ tí wọ́n ha mani kú o ó sì ti kọjá pé mani ìtọkùn ti dàpọ̀ mọ́tò bì sá ó sì àbí òṣèṣe ọ̀rọ̀ nígbà tó sì ṣeṣe wọ́n ha kú o wọ́n sì láwọn máa ha mani kú o lára sọ anabi wọ́n sọ pé wọ́n máa ha mani anabi kúrò lára sọ anabi ẹ̀kọ́ lè jẹ́ mani anabi plus mani ìyàwó rẹ̀ àpò ó túmọ̀ sí pé ó lẹ́sẹ̀ wá pé tànàbì nìkan. lẹ́yìn náà gbàtẹ́ sọ tẹ́ni à gbogbo tó bá gba bí títà gbà jáde tó bá gba jáde ẹ̀gbin ni ẹni á àgbà wọlé o àgbà wọlé o torí pé lọ́mọ ń gbà jáde sẹ́gbìn ni wà lọ́mọ. nàám ẹni kí lọ́ jáde gba bí títà gbà jáde tí ò sẹ́gbìn ọmọ sẹ́gbìn lọ́mọ. àkàrà ọmọkùnrin sẹ́gbìn lè yàn ìyẹn sẹ́gbìn walhamdulillah ẹtún ni a màníyì ni sọ́jáde ìyẹn gbọ́dọ̀ wẹ̀ ìyẹn gbọ́dọ̀ ṣe kínní á kìí sẹ̀gbìn torí kò ní aslul anbiya náà lọ́lọ́run tó fi sáwọn ànábì ọlọ́ aslul anbiya ó sì nà já sàn. nà tó bẹ́ẹ̀ ló ti jẹ́ pé ọ́ wàá sọ yorùbá rẹ̀ gbàdá wàá túmọ̀ màníyì ẹ̀ alátara omi gbọ́lọ́gbọ́lọ́ omi lọ́gbọ́lọ́gbọ́ omi ẹ̀gbin omi ẹ̀gbin báwo mi ẹ̀gbin báwo tí wọ́n bá lè dá irú báyẹn lò ó pè tọ́ ìwọ lomi ẹ̀gbin <laughs> ọ̀rọ̀ rà sọ jẹ́jẹ́ omi gbọ́lọ́gbọ́lọ́ omi ẹ̀gbin omi lọ́gbọ́lọ́gbọ́ wọ ìwọ bá àmẹ́mi àá ó rò kó yé àbí kó wá lọ́ máa jẹ́ màá ní ìkọ́ máa lakọ́ <laughs> tí wọ́n bá pé kèso bí ẹ̀gbin kèso gbogbo ní kí èso ẹ̀gbin náà nìyẹn lè máa lakùn pé kíni ọlọ́mọdé yẹn ò ponú so nítorí délé ìtumọ̀ pé kìí sẹ̀gbìn ó ní wípé òfin ọlọ́run lọ́rọ̀ mọ́ pé tó bá ti jáde káwé òfin ọlọ́run lọ́rọ̀ mọ́ pé tó bá ti jáde káwé àmọ́ ẹ̀wẹ̀ nítorí rẹ̀ ò túmọ̀ sí pé dìní bìtẹ̀ lílì wọlẹ̀ ẹ̀rí rẹ̀ níbẹ̀ lára ọmọ tó má bímọ ní ìsìn wọ́n bímọ ọmọ jáde ìṣe kẹ́kọ̀ọ́ jáde pẹ̀lú ọmọ tó bí yùn wọ́n pè ní ìfàdí ṣé obìnrin yẹn wẹ̀ àbí oníwẹ̀ yọ wẹ̀ mànà sẹ́gbìn wa lọ́mọ tó bí ẹ̀jẹ̀ kankan sì jáde yọ wẹ̀ àbí oníwẹ̀ yọ wẹ̀ àdáyàlì kẹlẹmẹlì bẹ́ẹ̀ náà ni màní. so nítorí délé ààbò kájà pété ń dẹ́gbẹ́ àti àbá mọ́tò pàṣẹ fi ní kájé kátó ipá comply akramakumullah káwá pẹ́ gbìn náà ni ni màní láàrin màníyà ti tọ̀ ìwọ wa ni ọba lágbára jù lẹ́gbìn náà ìyẹn wo kánù kan léyìn pé bá wo tuntun kúrò alumíníọ̀n tí wọ́n ń kàn mọ́ léyìn wọ gbé kakalẹ̀ kó máa kó máa tẹ̀sẹ̀ pẹ̀lú tọ̀jọ́júmọ́ títí ìgbà wo ló fi dógùn wọ́n fi tọ́ yẹn subhanallah ọwọ́ àti dìk yọ sọ nǹkan mi láìpẹ́ yìí ibi òsì ní sẹ́gbà kọjá mọ́ á ọkọ̀ tún sá ó sì gbàgbé kára rẹ ní kíni ní nǹkan tó rùn. tó bá jẹ́ pé torí kó jẹ́ bí ẹ̀gbín ńlá ni wọ́n ṣe ní ká máa wẹ̀ á ìgbínná ìtọ̀ gan lọ́yẹ̀ kó ń kọ́ ká máa wẹ̀ nítorí ẹ̀nu mo rò pé yé ìtọ̀ bá pọ̀ mọ̀ níyì pélì kan lórí bẹ́ẹ̀dì rẹ̀ kò dájú pé yóò rún ìkọ́ pure water kan rọ́bà pure water kan. sòkè wọn ló dé tí wọn ní ká wẹ̀ nítorí tọ̀ wọn á pé torí pé òpè lẹ́gbìn náà ń sun ní ká máa wẹ̀ ìtọ̀ lọ́yẹ̀ kún ní ká ní ká máa wẹ̀ nítorí ẹ̀ eléyìí ń jẹ́ títọ̀ ìjẹ́ wọn kọ́ akramakumullah ó ní najasatun mughalladha nínú ṣẹ̀ríà ó lẹ́gbìn tó ní àtàwọn kọlọ́wà èèyàn yàgbé òun náà tún sá kò sí má ti jáde kò tí mi ò sì sí má mi àsìkò tí èèyàn sì ń tì í jáde ń gbọ́dọ̀ mí ń àbúkọ́ wà nǹkan fi bomú ìṣòro ti fẹ́ sá fún bí ara ó sì tún jáde náà Islam sì ní kọ́ kábà kọ́lá bẹ́ẹ̀ ni abẹ́ẹ̀kọ́ nǹkan wá pọ́n mi lọ léègùn ẹ wá ní kàásì nǹkan ó ní ah tó o bá ti yàgbẹ́ tán o tún fẹ́ wẹ̀ ni ṣé ìwẹ̀ ipe ẹ fẹ́ wẹ̀ lọ bí fẹ́ àbí wẹ̀ ìwẹ̀ fẹ́ yàgbẹ́ ìgbẹ́ kó ń yàgbẹ́ ni pé ah a'udhu billahi minal ghulub ẹ̀rí ẹ̀kọ́ ni ìgbà ẹnu àlà nìyẹn. subhanallah ìgbà sọ pé nù takhfifan kí sẹ́ríà ó sì dẹ̀kun fún wa ni torí nìsín akramakumullah ẹ̀mí ló láyà dẹ́ kí mà ní ìkó tó jáde lára wa ẹlòmíì lè ti yàgbẹ́ nígbà twenty kí mà ní ìyó tó jáde lára rẹ̀ lẹ́ẹ̀kan so wọ́n sọ pé al-mashaqqatu tajlibu at-taysir nítorí pé tó bá ti gbígbó ẹ bá ti jáde ní lọ́wẹ̀ tó bá ti jáde ní lọ́wẹ̀ gbígbó ẹ bá ti jáde ní lọ́wẹ̀ à èèyàn tún ní fẹ́ yàgbẹ́ mọ́ o so àwọn owó mi kàn já wàhálà lẹ̀ tàmọ́ mà níyì tó ṣe pé ẹ̀ka láàrin ní máa ń jáde tó máa ní ká wẹ̀ nítorí rẹ̀ kò burú ẹ eléyẹn kò burú ṣùgbọ́n kì í ṣe nítorí kó bàa jẹ́gùn kì í ṣe nítorí kó bàa jẹ́gùn torí délé tó àfara mọ́ ni pé mà níyì kì í ṣẹ̀gùn tó bá jáde láàrin èèyàn awẹ̀ awẹ̀ ṣùgbọ́n kì í ṣe torí pé ẹ̀gbin ni mà níyì eléyìí tó túmọ̀ sí pé mà níyì yẹn tó bá yí ọ lásọ kò sí mọ́ṣíkìlà kò fi kírun ọ̀gbẹ́kọ̀gbẹ́ kò fi kírun ṣùgbọ́n kan ọkàn nífẹ̀ẹ́ pé ń bẹ lára ń tutù èèyàn fẹ́ fọ́nù kú lára. tọ́ ẹni yìí tó ń jáde lára tí ẹ máa fẹ́ wẹ̀ lọ́dọ̀ àwọn fòkàn ha wọ́n ń kọ́ wọn nínú ìwé fẹ́kọ̀ kí wọ́n ní ẹ̀ tí ó dà ní pé wọ́n fẹ́ wẹ̀wẹ̀ janaba raf'an lil hadath al akbar al mani' min istibahati al ibadati lillahi ta'ala mo fẹ́ gbé ẹ̀gbin ńlá kúrò lára sẹ́mi kìkì náà àná aláfọwọ́ lè hìm àgbóyé nítorí táwọn wí táwọn fòkàwọ́ màlìkíyà táwọn mú ni pé gbin ńlá ni òní ní ńlá torí wọn sọ pé alḥadathul asghar walḥadathul akbar ẹn hadathul akbar wà láti ṣèṣì dáre gẹ́gẹ́ bíi hayd gẹ́gẹ́ bíi nifas àbí òye yín àmọ́ wípé mani òní hadathul akbar la. but bíbóbìnrin rẹ lò tó bá ti ní jànábà láì kò ní hadathul akbar tó bá yẹ kó mẹ́ni ìwà jáde lásán lọ yẹ kó hadathul akbar bìnnà náà qawli al malikiya kìdálíkà hànàfíyà kìdálíkà hanabila fi riwaya a so pe asopitọ bìnnà náà hin sọ́sùn bìnnà náà qawl al-mukhtar ọ̀rọ̀ tá a sà lẹ́sà ní ti hadath al-akbar ọkàn dání ẹ̀pọ̀ fẹ́ wọ ẹja náà níbẹ̀ mo rò pé yé wa ó bu bùkátà tafsir eléyìí jẹ́ hadithi tó wá láti ọ̀yá ńlá wa Aisha radiyallahu anha ní kàmáni sábà wà hadithi dáadáa wọ́n rí pé ẹ̀kọ́ ńbẹ́ńbẹ́ tó kọ́ nínú àwọn ẹ̀kọ́ tí ńbẹ́ńbẹ́ yẹn náà ní pé kí ìyàwó ọmọ papọ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ nígbà tọkọ jẹ́ olùmọ̀ àwọn obìnrin tí orí wọn pé àwọn ni wọn kì í gbé kàkà níbẹ̀ ó fà wọn rò wọ́n mọ̀ pé ọlọ́run ṣe àdúrà fọ́kọ̀ òun ọlọ́run bá fún nímà ọlọ́run ṣe àgbéga fún òun ò sì máa tó wọn á ní jẹ́ kakọ̀jìyà lọ́ máa tan ara rẹ̀ jẹ lọ́ máa wo ara rẹ̀ kò sí tó wọn jẹ́ òun ju gbogbo èèyàn lọ gbogbo èèyàn wà kó o lè lọ́dọ̀ ọkọ rẹ̀ òun á jogun agídí yóò jogun ẹ̀mọ̀ kan so àwọn obìnrin rí àwọn òbí bẹ́ẹ̀ ẹ Aisha radiyallahu Allah ẹ wá dúró ẹ̀kọ́ tó kọ́ lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam. fún obìnrin ayé sí jẹ́ kí gbogbo èèyàn mọ̀ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ọkùnrin tóbi wọn mọ̀ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ tòyá máa ké lọ́ba àkúkú mọ kí òfò ti ń kọ́ wọn mọ kí ní kan ah, òfò òfò náà ni gbogbo èèyàn sì kẹ́kọ̀ọ́ tán gbé àyèmọ̀kan ká nínú ń bẹ̀ náà ní ká sallallahu alayhi wa sallam àwọn ìyàwó sallallahu alayhi wa sallam wọ́n kọjá abẹ́ ẹ̀gbọ́n tí Aisha sọ ni kana Rasulullahi sallallahu alayhi wa sallam wọ́n tẹ̀lé àti ọlọ́ lára anabi sallallahu alayhi wa sallam ayọ̀ alladhina amanu sallu alayhi wa sallimu tasilima Aisha òkè à ṣé anabi náà ẹ̀ka àwọn obìnrin ti ní àwọn kékeré ni kékeré ni mahmud ṣe náà lẹ́yìn ti àkàràmọ́kànlá àánàkùnlá ṣé ó ta ni. wọ́n rò pé àmọ́ Aisha oníkànnà Rasulullahi. sallallahu alayhi wa sallam subhanallah a wọn kọ ẹ̀kọ́ wọn sì fi ẹ̀kọ́ yẹn ti ṣe bẹ́ẹ̀ náà ló yẹ kí gbogbo yẹn náà jẹ wọn sì mẹsẹ ṣàfojúdi sọkọ rẹ torí kọ bá ti dọkọ rẹ ẹ so gbogbo yẹn ń pè láàfà gbogbo yẹn ń pè ní ẹyẹn pàtàkì wọn á ní kẹni. ilé gbẹ́nu ẹ jáde wọ́n ń wọ ah eléyìí ẹ ṣe wà tó dáa o ẹ ṣe wà tó dáa òbí sẹ́ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ìtara rẹ̀ lásán ló ń kó bá o ó tún kó bá àwọn ọmọ rẹ̀ nítorí pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ sọ́kọ rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí neglect rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí neglect àwọn ọmọ rẹ̀ wọ́n ti mà tó bá délẹ̀ tán obìnrin ó bù sẹ́kùn ni kò ní jẹ́ wọn tó ń ṣe mà. ọ̀ nínú ẹ̀kọ́ tuntun à ń bẹ̀ onípàdé bíi sallallahu alaihi wasallam wọ́n ti so ń gbéraga wàláhì wọ́n kì í sì la wàhálà bẹ́ẹ̀ nìkan lọ́rùn ẹlòmíì ti fi sọ̀kan ẹ̀ ní ìsìn kò tí ì di kankan fa kò tí ì jáma kán kọ́lọ̀njẹ́ ajáma ń tọ́jà ó ti fọ sọ̀kan ẹ̀ ní ìsìn kì í sọ̀rọ̀ ọdún mẹ́wàá dry cleaner dry cleaner náà wọ́n jó lásán gbà kan ìgbà kan wọ́n ní washing machine ìgbàsọ̀jẹ́ ìgbà kan kò sí ní yé lọ́bẹ̀ ọwọ́ tiẹ̀ kò sí fọ́sọ́ kankulize èrò eléyàn kì í sin tó dà torí pé ìyẹn ò máa fi ìyẹn ò máa fi àwọn kankan tí ò rọrùn tí ò rọrùn fi kọ́ra lórí iṣẹ́ tí ò bá ní rọrùn. síbẹ̀ ni Umar radiyallahu anhu ó ti sọ pé ikhshawshinu fa inna an-ni'mata la tadum. ìtura kó sá ìdẹ̀rẹ̀ lọ títí tọ́ba lọ sọ̀rọ̀ alẹ̀ tọ́ǹtẹ̀rẹ̀ jẹ́ aláìjọ́ tọ́ba lọ lé wá sáni délé báyìí ara kó sí àtọwọ́ wa o ká fi gbogbo nǹkan kọ́ra o ìyẹn wà ní student level kò mọ kárò wọ́n student level kò mẹ́kọ́ pò wọ́n student level kò lè dá sọ̀rọ̀ ẹ̀fọ́ wọ́n student level gbogbo nǹkan kan máa ń ṣe ẹ dákun tó bá di bàbá level tó jẹ́ pé ìyàwó yarí ńjọ́ kan gbogbo ọmọ ń sunkún lé gbogbo oúnjẹ lẹ́sìn kíkà lé ìgbà yìí wọ́n lọ́ọ́ bá ìyá tó nínú ìyá tó ń jọ kí pé wọ́n bá ń ro kà pé kà kí ni pé ìwọ lọkọ mi ni ṣiṣẹ́ mi pé kò sí lówó tó fi lọ ra tó fi lọ ra wà fún wa. so ikhshawshinu fa inna an-ni'mata la tadum. ẹ fara kó sá ẹ má sọ̀rọ̀ alẹ̀ ẹ sọ̀rọ̀ alẹ̀ àwọn ẹlòmíì ìgbádùn kí ìgbádùn tí ò ní túmọ̀ ìgbádùn kí ìgbádùn tí ò ní túmọ̀ iná fẹ́ jẹ ẹlòmíì láti ìgbà tó ti wà ń student mọ́tò tí ọ̀gá aléwòrán gùn bàtà tí ọ̀gá léwé òdi wọ̀ ọ̀fẹ́ wọ̀ sẹ́wọ̀n kótó bá ti tìkì jẹ gbogbo eléyìí ní ìsìn bóyá ìyá tí ó jẹ́kú ní sáìn kọ́lọ́mọ kò ti wá ń yà sọ̀tọ̀ bá rí dẹ̀ra mọ́tọ́ra lẹ̀ fún dẹ̀ra púpọ̀ jù láti ìgbà mi kọ́ra níṣẹ́ onímọ́tò níṣẹ́ gbogbo ìgbà náà nìkan ọmọ mọ́tò kọ́ra níṣẹ́ wọn fẹ́ lọ sí wàzó sùwàǹbì ní lọ́bẹ̀ẹ́. Ah, mọ́tò ńkọ́ ó ń sinmi. nítorí pé tó o bá máa rìn akramakumullah tó bá fi lè pẹ́ ní àǹtíkò sí di mọ́tò àǹtíkò sí di mọ́tò àwọn ṣúgà máa mú un. àbí wọ́n mọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú ògbọ́lọ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ tó bá fi lè pẹ́ nídìí àgùn mọ́tò àgùn mọ́tò ọ̀rọ̀ ọmọ ti sìnkìn lára rẹ gbogbo ọmọ péjọ ẹsìn mọ́tò áfíríkà ń bí téèyàn bá ti máa wọ́n ní gbádùn ni kí sàmì gbádùn àmì àárẹ̀ nígbà míì sàmútò máa ń lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ wá rí i pé ah alhamdulilah. ìyẹn ní mọ́tò kan kún kìkì kálù ó ń bẹ nínú tẹríba ó sì bẹnu àlàáfíà torí pé títí bẹ́ẹ̀ á jẹ́ kí ọpọlọ rẹ̀ gan kọ́ sharp torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń bẹ láti ṣe àwa fún yà ni kìí ṣe yà wàláà kìí ṣe yà lójú kọ́pọlọ rẹ̀ sharp ó sì máa ronú pé ẹ yàtọ̀ ṣẹ́ṣẹ́ṣẹ́nu fẹ́ ìnà nẹ́ẹ̀mẹ́ láti dò. ilé ayé ń bí àbùkátà ní tí wọ́n bá pọ́líṣì bàtà wa kí lọ́wọ́ tiwa náà ń ṣe àbùkátà máa kọ́ gbọ́ wa fún ẹni tí ó bá rí kan náà kí lọ́wọ́ tiwa náà ń ṣe. àlàhùnmá ìjọba fẹ́ẹ́ rí wa torí pé ojú òtún pọ̀ gbogbo àwọn eléyẹn kò burú látara anabi wa sallallahu alayhi wa sallam láti kẹ́kọ̀ọ́. lẹ́yìn náà ntun bẹ nínú ẹ̀kọ́ tó ga wípé àwọn kankan bẹ káfí ẹ̀ pé yẹn á máa bẹ̀ yẹn ní nǹkan ṣe àwọn kankan bẹ tó yẹ kí akramakallah àti pé ìtọrọ àti sí ṣòkòtò rẹ̀ akramakallah àti pé ìgbẹrọ àti sí ṣòkòtò rẹ̀ akramakallah àti pé kún rọra kún sẹwù rẹ̀ a ń bẹnu kọ kúnra rẹ̀ lè o sì pẹ́ lómi lè wọ́n ní kọ́ fún ilé. torí wọ́n bá ti lè fàyè lẹ̀ sẹ́nìkan máa fi lè rí nǹkan kan lára rẹ̀ tó ní pẹ́kẹ́ lómi ò rí àbùkù bẹ̀rẹ̀ nù. àbùkù bẹ̀rẹ̀ nù bẹ́ẹ̀ máa ní ìgbẹ́ lára sọ rẹ̀ ikun oyè ọlá sọ ìgbẹ́ ọkàn sí ọsọkò tọ ọkàn sí wọn ni kò fọ nǹkan rẹ wọn lọ sọ sínú wọn lọ sọ sínú wọn lọ sọ sínú báskẹ̀tì asọ̀tọ̀tọ̀ ti fún ìyàwó rẹ pé kò fọ eléyìí ẹ ìtú rẹ o ìtú náà bá ti rí ọ̀fọ̀ yóò máa dunnú lónìí àbí òye ọ ìwé tọ òun fọgbọ ẹkọ òun òun fọtọ ọkọ òun òun ṣe kínní hey iṣẹ́ ọba kó fún ọ ọ pàjọ ńlá kò tán ni sọ nínú tó dáa onípẹ̀rù àwọn nǹkan wọn ní kọ́kọ́ nǹkan fúnra rẹ̀ mọ̀tẹ́ ìyàwó rẹ̀ gan mọ̀ abẹ́ rẹ̀ òní kí tíyàwó rẹ̀ máa bọ̀ fọ gbogbo aṣọ rẹ̀ wọ́n ní kọ́ máa fọ kọ́tà rẹ̀ o àbí òye wa wọ́n ní kọ́ máa fọ kọ́tà rẹ̀ àkàwọn kọ́mọ lọ́n ẹbẹ̀ ti ṣe mà ẹlòmíì náà kọ́tà rẹ̀ kò ní kí lómi ò rí sá nítorí pọ́ mọ́ dáadáa sá nítorí dé nítorí dé lẹ́yìn ó ń bẹ nínú ẹ̀kọ́ kọ́ tàbí sọlá sọlá ni máa ń fọmọ níyì rẹ̀ fúnra rẹ̀ ìwọ náà tara rẹ̀ kẹ́kọ̀ọ́. akramakumullah bẹ́ẹ̀ ni singlet ẹlòmíì ibi àbí yíyá yẹn akramakumullah kò sí washing machine tí wọ́n sọ sí tí wọ́n mọ̀ tó ń tọ́ da ní kíkọ́ fọ́ fúnra rẹ̀ méje yà á lọ orí gbogbo eléyìn torí kọ́ mọ́ba dẹ́ni àbùkù bẹ́ẹ̀ ni fìlà akramakumullah ẹlòmíì ó di fìlà títí funfun fi dúdú irú àwọn wọn wọn náà fọ fúnra rẹ̀ àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ bọ̀tẹ̀ ẹlòmíì ọwọ́ tí ó fi máa rùn ọrùn burúkú kan wọn kò kalẹ̀ fọmọ ọlọ́mọ yóò fọ ọmọ bọ́ fọ́tò kì wọ́n máa fọ́ ti sàlẹ̀ kẹ́bù sùnfàn nàbì sọlá àtúnà ní máa ń fọmọ níyì rẹ̀ fúnra rẹ̀. àlẹ́ ìsọlá àdìsílẹ̀ wọn wá ní títorí pé aṣọ tá a wọ̀ kọ̀ọ̀kọ́ lágbọ́n ibì kan pọ́nmọ́ lọ kírun o kẹ́bà àti màá ṣe pé ọ̀la ẹ̀ háyà lọ sọlá ẹ̀mí bọ́ ṣẹ́ẹ̀tì tí mo fẹ́ wọ̀ ká pé ẹ̀wù tí a fẹ́ wọ̀ yìí báyìí ó ti fún ìrò kò sí ẹ̀sán ó wọ̀ ọkọ̀ gbámúsíláṣí lọ ìjọba rí ọlọ́mọ tó rí kọlọ kírun pẹ̀lú àwọn mùsùlùmí nígbà ṣe tán tẹ́rì yẹn gbogbo ọ̀nà tó fi bá tiẹ̀ jẹ ní ọmọ wa. bọ́sá máa ti dáwọ́lé pé mo fẹ́ fọ aṣọ tí ń wọ̀ lọ sí mọ́ṣáláṣí ní asùn nígbà wọ́n jẹ́ kó ọ̀rọ̀ kúkú fẹ̀ kúkú fún ṣèkọ́n. tòkásí bá ti kí zoro ló ń kó yẹ kó fún aṣọ yóò ti dọ̀tí ó ti bẹ̀rẹ̀ sí ní fọ̀ inṣàlá ibi tó bá fún ròdì tí aṣọ ìbá ti tó kí nǹkan rẹ̀ wọ̀kọ̀ gba mẹ́sàlásì lọ yọ̀ gbẹ̀mọ̀ ọ̀la. torí pé ẹ̀ṣẹ̀ òṣèlú ẹ̀ ìnà nẹ̀ẹ̀mẹ́tẹ́ látẹ̀dọ̀. ojú tó burú kéèyàn wo ẹni tí kí sọ́mọ ti dá yẹyẹ rẹ lẹ̀. wọ́n á mọ́sálásí ń dọ̀kan àpàtì pẹ̀lú aṣọ tútù. ẹ ń pèsè ẹ̀yẹ nù sá ẹ̀yin náà rántí ibi tó ti gbé ya tí wọ́n wọ́sálásí ń dọ̀kan àfi pẹ̀lú aṣọ tó gbẹ. sábùkù ló náà bí sábùkù láṣà kàbùkù ní kí sálù àlà torí tí ẹ bá sálù àlà tẹ ó kéré ju afẹ́wù rẹ̀ ńkọ́ yóò tutù ìtumọ̀ sí kọ́ lọ dàmí sí ẹ̀wù torí kí wọ́n lè mọ̀ kó sálù àlá o mo mí nì pé téèyàn bá bọ́ ẹnìkan kọ́ran tí kó náà kọ́ ìgbẹ́nu falágbáfọ̀ so kí ìyàjẹ́ ni tó ṣe yí pé ó ti máa wọ ìyọnu ọlọ́run ọba wa ọjà kíyàwó ṣiṣẹ́ fún ọkọ rẹ̀ arákùnrin yìí náà àdéṣe náà lóòótọ́ àìsà sọ pé ẹnìyàn bí ń fọ̀ ṣùgbọ́n èmi mọ̀ ọ́ òfin kan náà ha iṣẹ́ ni àbí èsèṣẹ́ yàtọ̀bi dọ́kàn tó kú kalẹ̀ bọ̀ ọkọ̀rùkà wọ́n máa wòran oúnjẹ ti ń gọ́ọ̀mù ọkọ̀ tó ń sọ ọbẹ̀ ewédú oúnjẹ ti ń gọ́ọ̀mù ọkọ̀ ń somi ọbẹ̀ oúnjẹ ti ń gọ́ọ̀mù ọwọ́ o ó ń sàn tó wá gba lẹ́nu tó ń pọ̀tọ́ ọkọ̀ yẹn lójú ọkọ̀ n wá lórí. Sùkẹ́ Aisha radiyallahu anha ó ní ń fọ̀ ṣùgbọ́n ìrẹ̀ la sọ pé Ibn Qayyim ó yẹ mú wa káwọn ló lè gbélé ọkọ nígbà bá ti ní ṣiṣẹ́ fọkọ rẹ̀ òun máa ha òun máa ha wọ́n ti àdìsí kan ni wọ́n kà àwọn oníkà míì tọ́ba tó wá kẹ́ ọ̀kan ẹ bá ìṣà sọ kánà bí ni máa fọ̀ wá ẹ àìsàn sọ pé mi máa. torí de ilé ìwọ máa ro kà kí ni ọmọ mọ́ra tó kọ sí wa kí agbọ̀ra kọ sí. lẹ́nu pé nìsín wọ́n ti kan ọkọ náà ṣe kí ni. àmọ́ pé wọ́n wá jókòó kalẹ̀ nígbà tọkọ rẹ ní ọmọ ọ̀dọ́ rẹ àwọ̀. ó ní mọ́ máa ha ó sì tún fi hàn ó sọ pé wọ́n bẹ̀ ó fi ṣe àwọn obìnrin nù. ìsàn sọ fún pé roka ó sì sunu dúdúdú ní yóò tún máa bínú wọn ọbẹ àìsà ó ti lọ sí bẹ́ẹ̀ ló bí ilé máa ṣe má fẹ́ wẹwù ọmọ kẹwù rẹ ó ti wà á rúnrún ó kàn lọ bọ gbé wá ní lílọ ọlọ́ba ń lọ

pípẹ́ àárí nínú àdéhìí pé kìí sànàbì lọ bí Aisha ọ̀hàn bẹ́ẹ̀ wọ́n máa ha subhanallah ṣùgbọ́n ànábì mọ̀síkì wọ́n máa ha torí tí ànábì ọba mọ̀síkì ọba ti jáde torí àwọn obìnrin bó ṣe káwọn náà jẹnu torí di eléyìí ó sì ń bẹ nínú ẹ̀kọ́ kí wọ́n fi fẹ́ pa ẹnìkejì rẹ̀ lórí ó sì tún túmọ̀ sí pé kíyàn náà kọjú onítẹ̀ríba pẹ̀lú ẹni tí bá gbé ìkànnà àìsàn ló fi ha fa ìkànnà rẹ̀ ló fi ha. sísèmọ̀ pé nìsín láyè sìn wọ́n á kàn lè lọ ọmọ wéṣọ kan láti lu ẹni ẹlẹ́ni lásán màá má fọwọ́ ha kíni ẹ wò ya ńlá wa ìkànnà wọn fi ha. àìsàn ò sì sọ pé lẹ́ẹ̀kan náà màá sì lọ fọwọ́ mi torí àìjẹ́ ní kíní abadan ilé tó túmọ̀ sí pé tó bá ti há ọgbọ́n wọn rẹ nù máa fi sílẹ̀ ọba jẹun ọ̀jẹ̀ ìwọ. orídẹ̀ẹ́lẹ̀ eléyìí jẹ́ díẹ̀ nínú ìmọ̀lẹ̀ súnà nàbì wa Muhammad sallallahu alayhi wa sallam tó tọ́ka ìmọ̀ ní ìkísẹ́gbìn jáde rẹ̀ lára wa yóò bí káwẹ̀ rí àdéhìí tó kọ́kọ́ wá ní ìbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam ìnàmàlmáwò mínàlmá ìnàmàlmáwò mínàlmá àní dá omi sára àti nítorí tómi bá jáde ẹni kò ní wẹ́wẹ́ jánábà àfi tí màá ní ìgbà jáde bẹ́ẹ̀ ló sọ kọ́kọ́ wà nígbà Islam nígbà tí Islam kò bẹ̀rẹ̀ ọba àbáyàwó rẹ̀ lùkọ̀ tí màá ní ìyọba ti jáde kò ní wẹ̀ ṣùgbọ́n níparí àdéhìí mi tún wá tó ní ìdókòtò xìtànàní ọkọdún ìjọba lùgùsù tí abẹ bá ti kàn abẹ ọ̀ràn yẹn ni kò wẹ̀ nǹkan jáde àbí nǹkan jáde tó a ti máa ní ìsìnkú máa ní ìgbésẹ̀ gbìn tó bí dáa ti lára wa wò ṣùgbọ́n tó bá yí wa lásán kọ́ máa hà kú o tó bá sì fomi fọ́nù nígbà tí o ti gbẹ kò ború ọlọ́run kọ́ rìn mí pẹ̀lú yín lọ lórí àti gbàgbọ́ yìí ẹ̀sìn Islam lórí àti lè máa fi ṣiṣẹ́ ṣe ọlọ́run kò sí ní tá à ń gbọ́ ní àwùjáre fún قبل القيام ونسلم على الجمعة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك عليكم السلام Thank you. tó máa lò tó wíwí tó mọ tó lè mọ nǹkan mi àmọ́ àwọn aláṣẹ tó máa ṣàn fún ẹ̀yìn ń bá ní pé omi ẹ̀ máa lò omi ẹ̀ máa ti omi ẹ̀ máa ti kó níbi omi omi ẹ̀ ti máa kó níbi omi náà ṣé irú tábà fi irú omi ẹ̀ ṣọ àwọn aṣọ bẹ́ẹ̀ ṣé kò burú. alhamdulilayi omi tí a fẹ́ fi sin aṣọ tó ṣe pé gbìn bẹ́ẹ̀ lára rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ tó mọ́ tó sì lè fọ nǹkan mi mọ́ omi yẹn ọba ti mọ́ síbi tàtún wá fomi tí ó ṣe é pé ọ̀sẹ̀ náà ní tún bẹ lára rẹ̀ sínú aṣọ yẹn ò tí ì má ní mímá tá a fi lè fi kírun ó ti má ní mímá ti ìmọ́tótó ó ti má ní mímá ti tó fi ṣe yóò fi ṣe fi kírun nítorí pé tọ́sìn bẹ lára rẹ̀ nídàjọ́ bẹ lára rẹ̀ nídàjọ́ àti òtí jẹ́ pé olùmọ́ olùmọ́pọ̀ omi tó má pọ́nbílé la fi fọ̀ Allahu a'lam. The question ni mo dáhùn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tó sọ pé ìgbà tó bá gbà ọ lójú torí pé kò wà ní súnmọ́ fihàn sọ́rí tó bá gbà á lẹ́nu torí kò wà ní súnmọ́ kan gbáyàn lójú má fẹ́ sọ bẹ́ẹ̀ pé pàtó ni ilé gbà táàfin tó bọ́ sí fún gbáyàn lójú. ẹ yóò bá náà la sọ ó ní tí wọn bá gbá lẹ́nu ó ti pé kò tọ́ka gbáyàn lójú àsọ bẹ́ẹ̀ ìyẹn ni kò gbọ́dọ̀ gbá lẹ́nu tá a sọ nù náà lábàs kọmọ bárùn rẹ èèyàn ń kírun lọ èèyàn wá sí ẹ̀jẹ̀ wá jáde mú rẹ kó nu mú rẹ kọmọ bárùn lọ naam aleykum salaam. ẹ̀jẹ̀ di. ẹ̀jẹ̀ tó lórí ìrùn kò gùn lópin ìgbà tí o bá ti pọ̀ ẹbí lè rí sọ́pọ̀ o bá ti ní kọ́ pọ̀ kọlọ. alhamdulilayi sẹ́ni sinna tí lè má mọ̀ bá sí ń lé bẹ̀rẹ̀ sí ní lè má mọ̀ bá dé káwa náà lè kula yìí wa àní kù ó kùn ìgbà tó bá ṣe pé lèmáàmù ti gbà fún wa wípé tí wọn bá ṣe around kí wọn máa kẹlòmí fún un àmọ́ tí bá ti mọ̀ yín pé ìmáàmù ń bọ̀ ẹ̀yin lẹ́yìn kan wò kọ́ pé tó lẹ́ ń sọ agbo agbo àwọn ọmọ fìràn wọn lọ́rùn lámà ọ̀ alọ̀ bọ́ síwájú tí lèmáàmù bá dé ọtọ́ sí pé kó lé ọkùn mẹ́ ìkọ́sínà òfin ṣẹ̀ríà ọ̀tọ́ kẹ́nìkan lọ sí lèmọ́ọ̀mù mọ́sálásí lèmọ́ọ̀mù kan láì jẹ́ kó ń lọ yọ̀ǹda fún àbí òye wa tó o bá yíba fún ọ̀gbọ́dọ̀ sí lèmọ́ọ̀mù rẹ̀ ìpínlẹ̀ yẹn jẹ́ òsì jẹ́ àmọ́ tó bá dé torí kí sànábì lò ànábì báwò ẹ̀mọ̀ kó òye sànábì láà pé kò tọ́ sí èmi kí n ṣe lèmọ́ọ̀mù àwọn èèyàn kan tí wọ́n ń bẹ láàrin ọ̀wọ́ bíi tani lọ́jọ́ bó ṣe jẹ́ mẹ́rin sàmọ́ sọlá tó bọ̀ hà kí n jẹ́ máa ní kí n jẹ́ a bá aleykum salaam. bóyá nípò pé afẹ́kí òmìnira máa ń sọ ẹ̀ka wá wọlé ìmáàmù sára ní ọ̀sẹ̀ nìkan wá jẹ́ orí gẹ́gẹ́ àìní láti ẹ̀ túnà náà àwa kúrúkọ láti láti jẹ́ kókè òfin wa ẹni àtúmọ̀ òfin wa lọ́sẹ̀ rẹ̀ ọ̀sùn àti wájà ìkan àyíkó ṣe bí gẹ́gẹ́ nǹkan padà ṣe òfin náà bẹ̀rẹ̀ irú òrùn yẹn òwe kápá. kí ló ṣe. nígbà tó bá dé làmàlà ó ti jẹ́ ní atọ ó túmọ̀ sí gan ní ọ̀sán ó túmọ̀ sí gan-an dáadáa kẹ́tó kókó ṣe lè má mú nìyẹn nítorí pé ẹ̀kàn rẹ nìkan abẹ́rẹ́ nǹkan mi àlejò ní ẹ̀kàn rẹ nìkan ẹ̀rí súnà lára rẹ̀ kí wọ́n Ah, inú yín inú yín ti wọ ẹnìkan tí bá ṣe tẹ́ ti mà ní mímọ̀ ẹ tí wọ́n parí irun tó wá ní tọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ́ ti fi ronú sí irun bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ẹ̀ nítorí dé ilé ẹnìkan tó kọ́ balẹ̀ sí láàrin yín sì lè má ẹnìkan wá láti ẹ̀ mọ́ dáadáa ọkàn yín sì balẹ̀ sí sì lè má májì tẹ̀lé wá gbẹ̀yìn pé tí ààyè méjì bá kára wọn ṣe tá a kọ́ sọ pé ìyẹn jẹ́ pé ọ̀ràn yẹn ní ǹjẹ́ ọ̀ràn yẹn fóbìnrin ní béèrè látọ̀dọ̀ ìgbé tọ́ràn yẹn ní fóbìnrin láti dẹ̀rẹ̀. náà eléyìí ẹ lè ṣe pé wọ́n mì nìkan dàbẹ̀ torí pé dè lárúbá àlélẹ́ yẹn kọ́dọ̀ ọkùnrin ọ̀gá má dàbẹ̀ èyí sì yẹn ń bá wọn wí. yàtọ̀ khitanani faqad wajaba al-ghusl sí ààyè ibi tí wọ́n dá àbí abẹ́lẹ́dì tí wọ́n dá tí wọ́n kọlà fún tí wọ́n bá kàrà ń hùn. ìtumọ̀ eléyàn ni pé ààyè ibi tí wọ́n bá kọlà ń tó bá ti lè kàrà wọn ọkọ̀dọ̀ wọ́n jẹ̀bẹ̀rẹ̀ gbòòsù. tó àmọ́ súnà ni pé obìnrin kan dábẹ́ fún kí sọ̀nà yẹn. ìbẹ́nu tí súnà tọ́ka sí àmọ́ bíntín bá àwọn ọ̀rọ̀ rẹ̀ kẹ́ bó ṣe súnà anabi sallallahu alaihi wasallam rí tó bìnrin kan dábẹ́ fún ọmọdébìnrin kan wọ́n ní kínkínní báyìí ni kò gé fún kínkínní tí wọ́n gé jẹ́jẹ̀gùn òní jáde. lẹ́yìn àjẹbù sí ẹ̀yìn islam fara wọn náà maaleykum salaam. ó ti ṣẹlẹ̀ ni. kí wọ́n á lẹ́yìn kò sí à. bí bí bí orúkọ Jésù yẹn lórúkọ Jésù yẹn ẹ gbọ́dọ̀ fún lórúkọ Jésù bá o bí àwọn tó jẹ́ pé tó bá ti wọnú mọ́tò tí wọ́n bẹ̀rẹ̀ wàhálà pé ẹ kìnnì kan omega and kìnnì kan ìní oníkùnmọ́ ọmọ pè yín lọ sí di kìnnì kan Jésù kan nínú mọ́tò nínú jọ́ọ̀nù sísẹ́ wọn kúrò àwọn ilé àwọn dírẹ́bà tí àwọn wọkọ̀ wọn yẹ kó kọ̀ fún wọn we are not in churches so bọ́ọ̀lù ti fẹ́ lu opportunity láti sọ gbogbo àdọ́mọ́sọ́ọ̀tì bí òye wa so wọn mọ́tò kan jẹ ta lọ sí kù ẹnìkan wọn bá ṣe ń lọ báyìí lọ́ba bẹ̀rẹ̀ ariwo yìí ó ti pọ̀ jù so tí fẹ́ jókòó lẹ́gbẹ̀ẹ́ mi lọ́ba sá lọ sẹ́yìn sotoro mi tètè jókòó nù ọkọ̀ mo fi nǹkan kan bẹ̀ gbàtọ́ á rí mi ọba sá lọ sẹ́yìn gbàtọ́ á sá lọ sẹ́yìn lọ́wọ́ sábẹ̀rẹ̀ wàhálà yìí ẹ nínú Matthew nínú Jọ́ọ̀nù nínú Pọ́ọ̀lù ó sá sọ gbogbo ẹ̀ tán gbàtọ́ á parí ẹ mímí máa ní ọgbà yín là kíní kan ní oṣù kíní ìgbàlà ìṣẹ̀ tí bàbá ńlá yín ṣẹ̀ ní ẹ̀dá sí máa sọ gbàtọ́ á sọ ọ́ tán wọn á ní tọ́ ẹ ọpẹ́ fọlọ́ àwọn kankan bí sọ yẹ ká mọ̀ tó wà nù ọkọ̀ wọ́n fẹ́ lè yọ gidi pé ta ni ó ti wàásù torí gbogbo ọ̀rọ̀ tí wọ́n kó lù wọn kò sí bínú tó kalẹ̀ kò sí ẹnìkan dáa tí òkè ẹ má sọ̀rọ̀ nítorí pé ńgbà tí ń sọ̀rọ̀ tẹ̀sán sọ pé kọ́ má sọ̀rọ̀ tó nítorí de alhamdulilayi so tí wọ́n bá ń ṣe gbogbo orú àwọn wèrè yùn. a lè máa gbọ́ ńgbà bá gbọ́ tán káwọn náà aṣọ tiwa àbí òye wa ṣùgbọ́n àti káwọn náà bá aṣọ tiwa káwa rè bàbá dírẹ́bà bá ní bá so ọlọ́run bá sì ni kẹ́ni sọ̀rọ̀ fèsì á yọ àgbọ̀ bàbá ńlẹ̀ ọlọ́run ni ọlọ́run mo ní jésù jésù wọn pariwo ìgbà kí kí ayẹ̀ látara obìnrin lọ́wọ́ látara ọkùnrin tí ò sóbìnrin kọ ìyàwó alẹ́ nu ti jésù lọ ẹni tí o sọ kí tí o sọ bí nkọ àwọn awitọ wa ni jésù dọlọ ẹsẹ dọlọ. onílẹ̀ iná ọlọ́mọsí aládọ́rùn mọ́ tọ́ jésù ọlọ́run ọ̀ràn ti bàbá ńlá yìí àbí ẹ̀yin bẹ́ẹ̀ náà àgùntàn tó nùnú ọmọ ìsírẹ́lì ni. alákòóso tó lè dún dábì dìbò ọjà bó ti jẹ àrékùsọ̀rọ̀. tó bá ṣẹlẹ̀ pé èèyàn wá jẹ́ ẹ̀dì kọ́mpì àwọn oníkọ̀ọ̀kù ṣé èèyàn lè bá lo oṣù àwọn islamic calendar pé mo fẹ́ fi sanwó oṣù fún àwọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àmọ́ kìí ṣe lẹ́yìn nìkan ní islam o because àwọn míì kan tanra àwọn jẹrù àwọn àwùjọ yìí ni bóyá sukuu bóyá kìíní kan ní islamic calendar làwọn ń lò sá pé mọ́ra ni wọ́n fi sanwó oṣù sá ọ̀pá sá ọ̀dà ọ̀làkìn oṣù láàrin àti islam tó yé títí báwo tí àmúlù wọn rìjálìn wọn ní sáán lá islam bọ́kùnrin ọlọ́kùnrin tí wọ́n ti sóbìn obìn kò ní rí islam ọmọ bóyin fò ṣé islam nu kò tí ì tó kò tí ì tó dá apẹ̀ tí mo kà lẹ́nu nígbà míì àwọn nǹkan tí ìjọba bá ti dì í mú àwọn àmọ̀ ṣe àwọn nǹkan ńláńlá tí islam ò tún fẹ́ torí pé alẹ́ islam kúlón láàyè tẹ̀jẹ̀ zà kúlón láyé tẹ̀jẹ̀sẹ̀. lábàá wa lò bẹ́ẹ̀ wọ́n á tọ́ kọjá pé gbogbo àwọn ẹni tí à ń bá tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ wa náà kà fún. torí pé tí ẹ bá kíyèsí àwùjọ tá a wà ibẹ̀ tá a wà ń bẹ̀ nísìnyí bẹ́ẹ̀. ẹjọ́ máa ń sọ oṣù muharram sọ́fà rọ̀bẹ́ẹ̀lì ọ̀wọ̀ rọ̀bẹ́ẹ̀lì sani. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n mọ òkú tó àkókò mọ owó ìtàn fún wa yìí. oṣù one fifteen wọ́n fún wa lówó sáà àbí bẹ́ẹ̀ kọ́ ni tó gbogbo rẹ̀ wà lẹ́yìn náà ó tún dìpẹ́ndì ló fi fi lè sẹ́ǹsì lágbára sí títí lè sẹ́ ọ̀bá lágbára haram sọfà rọ̀bì làwọ̀ owó tẹ̀ máa san pọ̀ ju january february lọ péye ó pé ó sì sẹ́ kò pé níṣẹ́ ìdí òye ẹni tó béèrè náà bó ṣe rí nu torí pé jọ́ méjì méjì yóò máa dín nínú oṣù islam sóṣù tòyìnbó ẹjọ́ méjì méjì yóò tún doṣù kọ́ngbà mi. calendar skul kàlẹ́ndà lè ní islamic calendar wọ́n ma sanwó fáwọn náà islamic calendar wọ́n fi máa sanwó fún wa náà sanwó islamic calendar àmọ́ wọ́n sanwó fún wa torí pẹ́yìn ẹ̀tọ́ method education method lè ní títò january february fa wọ́n fẹ́ kọ́ àwọn sanwó ní muharram sẹ́wọ̀n pé ẹ̀yin tó pè yín ẹ̀ wá tó ò ní kí a wà mo pé yorùbá yẹn yé ẹni tó ń ṣẹlẹ̀ nu ṣé wàá tó léèwé náà ní muharram sọfar rọ̀bí'ul awwal rọ̀bí'u thani kọ́mpì ní muharram sọfar rọ̀bí'ul awwal rọ̀bí'u thani kókó tá a mọ̀ sánà yóò wà rẹ́lẹ́fáǹtì sí kàlẹ́ndà kan lò náà.